délé. Amaka Amaka Amaka ah! orí Ọlọ́run mo ti fọlọ́run bẹ̀ yín àti ẹ̀yin àtẹ̀ntọ́ ọ̀nà yín wá n ó gégùn fún yín alẹ́ bá ní ọ yẹ yín. ẹ níbo jẹ́jẹ́ ni. kàdíkà fún ọ náà. bọ alálẹ́ kọ Ọlọ́run. ẹ jẹ́ ló jẹ́. ìdẹ́kùn tán ni mo ṣe. tó fúdi di ọmọ mẹ́ta tó fi bomi dé lójú mi ọmọ mẹ́ta náà oṣooṣù ah, ayé mi mo ti bàjẹ́ kí mo tún dúró ṣe ẹ dápẹ́ bá ń bà wọ́n tó pa lọ́mọ kí wọ́n dúró báyìí kọ́ kúkú pè mí alára kí n mọ́ ọ lọ ọmọ mẹ́ta ah, ayé mi wò. ó ti tó olórí olórí ní sùúrù o ẹ wò ẹ jẹ́ ká máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run ọba wípé omi ló dànù o àgbè ò fọ́ o. Ah, ìyá ló dé irọ́ ni omi ti dànù àgbè sì ti fọ́ ah. odidi ọmọ mẹ́ta tẹ́sí mọ̀ wípé ààrẹ mọ̀ ọ̀kan ṣoṣo tí gbogbo wa gbójúlé nínú ìlú inú. Ah. olórí àmì èyí sọ̀rọ̀ báyìí mọ́ bárẹ̀mú ń bẹ àrẹ̀mọ́lúwa náà nẹ̀. ohun tèmi fi ń sọ wípé omi ló dànù àgbè òfò nígbà tó kúkú jẹ́ pé àrẹ̀mọ́ ṣì ń bẹ ńlẹ̀ tó lè jẹ́ pé àrẹ̀mọ́ kan ṣoṣo ta tún ní báyìí nìyẹn àdúrà wa fẹ́lẹ́dùn àní wípé kí olúwa kó bá wa dẹ̀mí rẹ̀ sí. àṣẹ àṣẹ. Hmm. àrẹ̀mọ́ hmm. àrẹ̀mọ́. Hmm? thế à à à ewe ebika ebika jangu alright ṣe lórí adéèkú lọkùn rồi, nkankan ọ̀dà ọlọ́yìn ọlọ́yìn padà padà tó gbọ́ gbọ́ gbọ́ mbá má tục màu em được à, em được ta cũng em được tiếp tục cua được cua được bữa quá quá ta quá quá tao mình cũng bảo ừ. à mà cua rồi à hả mà mà ɛdeɛ ati ati wa ntoku ɛbi nkpa ne. àrẹ̀mú hmm. àrẹ̀mú ọba dákun ká lọ ẹ wọlé kó wá rè jẹ. ala jẹun o hmm, ẹ ẹbi nkpa ne o. ẹ wọlé kó wá rè jẹ àti sọ lẹ́lẹ̀ fún ọ fún ọ̀bọ̀ kó wá rè jẹ o. má má má má sọkún kí màmá má má o. Hmm, lọ́nà wo. bí wọ́n bá rìn ní iṣẹ́ ẹrú síbi àmọ́ fi tọmọ jẹ bí wọ́n bá tiẹ̀ wà ní kálọ̀ ọ̀páyàn síbi àkọ́ yẹ kápá tó ń tọ́ lẹ́nu ẹ̀. ṣé ẹ̀ ń gbọ́rọ̀ àbí ṣé ẹ̀ ń gbọ́rọ̀ lẹ́nu ẹ̀yẹ tálá nà gángan tálá rà ń ta ṣé pípa tá a lọ pààyàn ṣé kò dáa ni tó ṣe kókó sèmi yín ni pé tó yẹ ká máa jà fún òun ni pé bí wọ́n ṣe fún wa ní tí wọ́n bá wa ṣàdéhùn ká mọ́ pàdé mọ́. àbí ah wọ́n mọ̀ dá lóhùn amukun mẹ́kọ̀ dìndìnrìn òpònú ọlọ́dàjú hmm, lèmi ṣé ṣé dákun torí ọlọ́run ṣé ẹni tí ọ̀bàdájú lè gbélé ayé yìí ọ̀dájú ló lè gbélé ayé o láti gbà tí mo ti gbọ́jú mọ́ra mi tí mo ti mọ̀ pé èmi ni mo ní làtí ọkọ̀ fún mi yìí ìpèsè nǹkan rí láyé kí n dára mi lẹ́bi ìyẹn gé kàbá mọ̀ jẹ́ bí mo ti bá ti ṣe mo ti ṣe nìkan sẹ́ni tí ó bí mi ta ló fẹ́ bí mi. sori bó bó ṣe dáanu n tó ṣẹlẹ̀ ti ṣẹlẹ̀ náà nígbà tí abẹ́ gé ọmọ lọ́wọ́ káwá ṣẹ̀ṣẹ̀ mọ́ mú abẹ ká mọ̀ ń sábẹ́nu ṣé abẹ́ ò ti ṣiṣẹ́ ọwọ́ rẹ ni wọ́ dọ́nà dọ́nà ó ní dọ́nà tó bá lọ dọ́nà tí bá gbáyà ọ yẹ ta dọ́nà lọ dọ́nà ayé ayé ayé bá jẹ lónìí ayé òní. kí ni tó o rò lọ́kàn ta ló gbẹ́kẹ̀lé ta ni ń bá ọ sọ ta ni ń bá ọ rò kó tó di pé o ti pa odidi ọmọ bàálù wa sọ fún mi wo o ti ń ṣe o o ti ń ṣe o pálábà rẹ ṣe gílò ní ọ̀fẹ́ o. ẹ ẹ wẹ wẹ wẹ wẹ ẹ má fi ti ń dàbí tó o báwo mìíràn mi ń ṣe lọ sí lòdì kejì ni ẹ má dàmí dúró kẹ sọ̀rọ̀ rárá dáadáa pọ̀ pọ̀. bàbá o ja wèrè ni àwa ló la ẹnu gbàgàdà gbàgàdà bí ilẹ̀kùn àbí tó wọ́n bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí sàkàsàkàsàkà bí ọmọ inú rẹ̀ ó dá o mọ̀ gbọ́ o kò sí ṣíṣe kò sáì ṣe ìwọ ló pa ìwọ ló mọ̀ ìwọ ló gbẹ̀gẹ̀ lẹ́nu wúrà kó gbé wẹ̀lìwẹ̀lì lọ́jà ọmọ pàǹtù tí ń ṣe gígí tẹ̀lé wàkàlọ̀ kábíyèsí aláṣẹ ìkejì òòṣà olúwa mi ọ̀pọ̀ ọ̀rọ̀ ló kágbọ́n ṣe rí tá a bọ́ ní ká máa ronú lórí ọ̀rọ̀ yìí láti ní dọ́là ìyún ò ní kí n tó ti bàjẹ́ bọ̀ sípò kákàríbọ́ náà ò ní kí n tó ṣe ní tán olúwa mi ẹ ṣe sùúrù ni o ọ̀pọ̀lọpọ̀ sùúrù pàápàá. kí n ṣe sùúrù. bẹ́ẹ̀ ni olúwa mi bí rònú bá tiẹ̀ pọ̀ jù lágọ̀ ara wàhálà ní tó dálẹ̀ bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ rònú àárẹ̀ ní dá sí ní lágọ̀ ara kẹlẹ́dùmarè mọ̀jà arógun àìsàn. àmọ́ kinní kan ló dé mi lójú o pé ẹlẹ́sẹ̀ kan ni ọ̀la ìjìyà ẹ wo ṣe rí gbogbo àwọn ọ̀bà yìí tá a mú pátápátá gbogbo wọn ni wọ́n gbàdájọ́ bó ṣe tán àti bó ṣe yẹ. bẹ́ẹ̀ni gbogbo wọn pátá la dà lẹ́jọ́ olúwa mi ṣé àti ẹwà ni tó wá sún mi lórí ọ̀rọ̀ wọn ni pé olórí ibú wọn mọ̀ fẹ́ jẹ́wọ́ à ń bi wọn pé ta ló rán wọn ṣẹ́ wọn ò jẹ́wọ́ o. ààrẹ kábíyèsí. ó ṣe o kíṣu tó diyán agúnṣu lódò ni àgbà tó tó dẹ̀kọ́ alọ́ papọ̀ ní kó tó di pé wọ́n dóúnjẹ. mo fẹ́ béèrè béèrè lọ́wọ́ rẹ̀ ààrẹ bá a bá sì rẹni tó lè dá mi lóhùn nínú ẹ̀yin olóye. àbí ẹ̀rọ pọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí gbọ́gbọ́n. kéèyàn tó wò sùnsùn wọ́n tó pa ààrẹ mọ́ onígbòro ti ìlú aboru wọ́n pa ààrẹ mọ́ tán wọ́n tún pa ìyá rẹ̀ tolútolú ta ló nítọ̀hún níbo wọ́n ti wá ta lẹni tó rán wọn ṣé mọ̀ wípé afẹ́fẹ́ tó fẹ́ tó ká ní láṣọ núlé ẹni tó wọ tiẹ̀ sọ́rùn kó mọ́ sàsùn péye ni irú àwọn tí wọ́n pa rẹ̀ mọ́ mi wọ́n bá pàdé ọba lóòkùn àfọ́nlẹ́mọ́gbòó tó wọ̀ ọ́ ẹni wá ní mọ́rònú à mo fẹ́ mọ̀ wọ́n o. kábíyèsí ẹ̀yin ni gbàkejì òrìṣà tí ń bẹ nínú ìlú wa yìí. tí. ṣé kí ni mo fẹ́ ṣe kí ni nígbà òun wá kọ́ torí pé mo jẹ́ aláṣẹ igbákejì òòṣà ló yẹ kọ́ mọ́ pa mí lọ́mọ kọ́ pa ya rẹ̀ toyúntoyún ṣé èèwọ̀ ń bẹ nínú kí n wà lórí àléfà àwọn baba ńlá baba tó bí mi ní kí lẹ̀ṣẹ̀ mi tá mo ṣe. ẹ kúkú sẹ́ni ẹ kan àmọ́ kan náà tọ́ dá ń lójú báyọ̀ wò kíráwò pé gba lójú ọ̀run òṣùpá lọ́ba wọn nílẹ̀ tòní tó sì mọ́ ẹ̀yin sì ló lórí wa àmọ́ ẹ ṣàfọwọ́nú mo fẹ́ ṣe sùúrù ẹ fọwọ́nú ni. á dájọ́ fún wọn ní kò sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ bí wọn bá pààyàn ó pa ni ìka tó bá sì ṣẹ̀ ló bá gé olúwa mi ẹ dákun mo forí adé bẹ̀ yín ẹ gbà mí láyè ká dájọ́ tọ́tọ́tọ́ yẹ fún wọn ikú lè rí ẹ̀ṣẹ̀. ẹ dákun ẹ jẹ́ àfojúsùn gbogbo ọ̀rọ̀ tí ń bẹ ńlẹ̀ yìí o tábà máa tẹ̀jà láìṣẹ̀ sílẹ̀ o ṣé rí ọ̀rọ̀ tí ń bẹ lórí ọ̀rọ̀ àwọn tá a láàmú yìí ẹ jẹ́ ká ṣèwádìí rẹ̀ kínníkínní o torí ó ń déwájú ó ń dẹjọ́ o ó dẹ́yìn ó ń daṣọ o. kí ni ń déwájú dẹjọ́ tí ń dẹ́yìn daṣọ ìwádìí kí la tún fẹ́ ṣe ládùúgbò ìwádìí tá a ti ṣe o olúwa mi kò sátúnwé asán kankan mọ́ á dájọ́ kú fún wọn ni. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ẹ wò kábíyèsí bá a bá ń ju ọ̀bẹ lẹ̀ ní gbàgbà ibi pẹlẹbẹ ni ọmọ fi lélẹ̀ o àwọn tá a mú wọn wọ̀nyí bá a bá tẹ̀ wọ́n ní gbàgbà wọn ò ní jẹ́wọ́ wọ́n sì lẹ́ni abá bá apá lọ́wọ́ ẹ̀ lọ́fàá ya ẹ fún ààrẹ láàyè ẹ fún lágbára ẹ yọ lọ ṣèdájọ́ wọn kí n ti rún ọ̀tán lẹ̀. ó kárí tẹ́lẹ̀tẹ́lẹ̀ rí mo mọ̀ pé pàjẹ́ mọ́ mo bá lẹ́rù ìhàlẹ̀ ní fúnrú wa níbo wọn ti ń pàgbà tán papọ̀ lórí rẹ̀ ńbẹ̀. ààrẹ. kábíyèsí olúwa mi. bó o bá pé o ti ṣèwádìí fínífíní tó o pé lóòótọ́ ní dandan lódodo ni wípé àwọn tó ń bẹ nígbèkùn àwọn ni wọ́n parẹ́ mọ́. mo fún ọ láṣẹ gẹ́gẹ́ bí igbákejì ṣèdájọ́ tó tọ́ kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o kábíyèsí o. alálẹ̀ odò láti ń bọ̀ àníkàlọ́ mẹ́mu nílùú òdìkejì ni bí wọ́n ṣe mú wa lójú ọ̀nà ni wọ́n là wà lápọ̀ mọ́ ọba bí wọ́n ti mẹ́mí náà nù. ṣé lóòótọ́ lẹ́yìn pọ̀ mọ́ bá ní. àwa kò la pọ̀ mọ́ bá ewo la mọ̀nà bí ní ọ̀yọ́ ìwọ ọtún rojú láì bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹlẹ́ni tó gbé kété lérí ẹ wá ń gbébo ní lọ ká dá fún gbogbo yín ẹ̀yin ẹ̀yin rẹ̀ dáadáa yìí ẹ wá wọnú ìlú onílùú ẹ wá ṣe bó ṣe wù yín ibi ìjà bí ìlú bàbá yín kì í tún wá ṣe pé wọnú olúlù lásán ẹ tún wá mọ ọmọọba ẹ tún para. agbẹnusọ ikú lè lè ṣe o ẹ tó bá pààyàn wọ́n pòun náà tán ni o nígbà tí ó bá fi dìwò ní ọ̀la ẹ ti fẹ́ bá dé òtí lọ́nà o lẹ́yìn lẹ́yìn ládàá ládàá yìí kíni. ẹ dákun bàbá ẹ dákun ẹ wò ìmọ̀ kankan pa ẹ̀ máa mi dúró dè mí ẹ dákun. ká dá bàbá rẹ o níwọ̀ ọ̀dà. wọ́n ṣì ìwọ ló ti ní ká lọ mẹ́mú o olórí burúkú rẹ̀ ló ní ká lọ mẹ́mú. ẹ̀yin alálẹ̀ ẹ mọ́mọ́ dojú tì mí ẹ mọ́mọ́ jọ ó dorí mi kan pè tán bu nílẹ̀ yìí àbí kí ni gbogbo ohun tí ń ṣẹlẹ̀ yìí àmọ́ bí mo bá táyé wá n ò tún níyan ìpín láti ìdílé ọba mọ́ láé láé. ààrẹ ẹ̀fẹ̀. Hmm. kí ló dé tí ẹ ẹ ẹ ṣe gbé báwọn. òwe táwọn ọmọ òrukàn ń pa lèmi náà ń pa. wọn ò pè bí àwọn bá tún lé ayé wá àwọn ò tún yàn ohun tèmi náà sọ lẹ́nu nù. pẹ̀tì bá ọ ká. àrẹ̀mú hmm? kò lè yí ọ ó mọ̀ pé ẹrù tí mo rù sórí yìí ó ti wúwo ju orí mi lọ ó ti pọ̀ jù. ẹrù ìgbà wo ẹrù ẹrù àpètè tí ẹ̀mí àìmọ́ mọ́ o ẹrù ẹrù o. ọmọdé ń ṣe ọ hmm. kò lè yí ọ. àpètè hmm. ṣé àwọn fẹ́ gbọ́ abamẹ́nu tí ẹ bá pilẹ̀ ayé wa ẹ o ẹ̀mí hmm. á jẹ́ ọmọ hmm. bá o tí mi bá pilẹ̀ ayé wa o ẹ̀mí máa máa máa gùn rí hmm. àwọn aráàlú máa pẹ́ mi lé o tí bẹ́ẹ̀ mọ́ o tí ẹ bá wá wáyé ní ọmọ máa lọ sí àjọ tó máa bí mi o padà bí ọmọ bá o. Hmm. Hmm? ipò ọládàá lóòótọ́ àmọ́ kìkì ẹ̀gbin wàhálà ìjọ̀gbọ̀n ète àbòsí ẹ̀tanú òun ló rọ̀ gbàyè ipò ọlá ká. Hmm. ìdí nu tí mo fi ní ọmọdé rẹ ò mọ̀gùn òun pè lẹ́pọ̀. kábíyèsí o ààrẹ tí tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí ẹ̀mí ò nífẹ̀ẹ́ ara o. kí náà rẹ ṣe fún ọ tó fi nífẹ̀ẹ́ rẹ. láti ẹ pé ọlátàdé tó jẹ́ ọmọ ààrẹ tó ní aƒeme ɛmɛ ba mɛ ni kankan kankan ɛtɛ pẹ̀lú wa ɔye ɔbɛ ɔba bɛbɛ ɔba bɛbɛ ɔba yɔdu ayɛmɛ lɛ o tɔ. Àrẹ̀mú kó o sì máa wò ó ààrẹ tó mẹ́nu bá òun òun lẹni tó dájú ní gbogbo àgbáyé bẹ́ẹ̀ ni ṣé o mọ̀ pé ọ̀rẹ́ àti kékeré lèmi àtàrẹ kò rí kò sùn ní wá kò sì sí ìhun tí ń bẹ nínú òròmọdìyẹ tí àwòdì òkè ààrẹ ò nípa mi gbogbo àṣírí mi pátápátá ni ààrẹ mọ̀ òòrójú rẹ̀ ti ń le ikàn ń le lásán ni ṣé orí ààrẹ tó ń wo òun bíi bàbá ló jẹ́ fún ọ bàbá pàápàá ni èèyàn gidi sí ni pẹ̀lú. Ah. Mm, mm, mm, tata ṣùgbọ́n ọkàn ṣe ọkàn ṣe ọba o ọkàn ṣe ọba o. dákun àrẹ̀mọ hmm? àwọn èèyàn wo ló yìí kú láàfin nítorí mò ń gbóhùn ẹsẹ̀ àtàwọn èèyàn ẹ̀yàn àti ara akẹ́ kẹ́dùn ni o àdéhùn tì adẹ̀tí ẹ̀sọ́ tó ní oníkúlùkù wọn o kí kángbélé wọn o. aláṣẹ èkejì òrìṣà ọ̀rá bàbá mo rá bàbá níwájú yín o hmm. mo wá tẹ̀dùn ọkàn tẹ̀dùn ọkàn nítorí ìtàrẹ̀mọ́ tó papòdà hmm. àwọn ọ̀rúnmalẹ̀ ilẹ̀ yìí wọ́n ní kí n kí yín lórí àrẹ̀mọ́ wọ́n ní a ò ní rí bímọ ńlẹ̀ yìí. àṣẹ o ṣeun mo dúpẹ́ ìfàyẹlé ọmọ agbọ́sẹ́sẹ́ ìfàyẹlé kábíyèsí. ọmọ abẹ́yìn kò lè mọ iye odò tó wù agbọ́fà tìbìtì ran ìran bàbá yín ní abọ̀ pẹ̀lẹ́ lápò kórikórì. kábíyèsí. mo dúpẹ́ lọ́wọ́ rẹ o àmọ́ kí ni àwọn òòṣà alẹ̀ yìí ń wò kó tó di wípé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn wọn pa mí lọ́mọ àwọn ọ̀bàyéjẹ́ táwọn wí wọn wá pọmọ tán wọn tún pàyàwó rẹ̀ toyúntoyún ṣé kò sí àwọn alálẹ̀ ńlẹ̀ mọ́ ni kábíyèsí ẹ má rò bẹ́ẹ̀ a ò ní gbọ́n títí ká gbọ́n kọjá kádàrá. Hmm. ẹ wò mí ìdí rẹ̀ rèé tí bá fi ní kí n wá ṣèkìlọ̀ fún yín. ìkìlọ̀. bẹ́ẹ̀ ni. irú ìkìlọ̀ wo ni fáwí. kábíyèsí ifá ní kí n sọ fún yín pé e, ewu ńlá ń bẹ o ó ń bọ̀ dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ ẹ wo bá a bá sì ṣọ́ra èyí tó ń bọ̀ yóò burú jù èyí tó wà ńlẹ̀ lọ. àwò. kábíyèsí. tá a bá fẹ́ gba ewu ńlá láyè kó wọlé wá bá wa kí ni ohun ẹbọ àti èrò àtòkéṣù tí ewu tá à ń wí tí ó fi ròkèrè tí ó rè ní ìbẹ́lẹ̀ ọwọ́ sí gbọ́ kí lóhun ètùtù kẹ́ ẹ wí fún wa bá a bá fẹ́ mọ lójú àríran wàá báyìí lò gírí ta hmm. ìwọ láwọ àwa lọ gbèrè. ẹnì parí. àjíwòye ọ̀dẹ̀dẹ̀ adéwà fún Ọ̀rúnmìlà bàbá jí bàbá kò dúró wòye. Hmm. òye lẹ̀lẹ̀ ń wo kíjì pa mo dàjí wòye ọ̀dẹ̀dẹ̀ ìjí olówó bíi kọ́ba ó ṣígun ni ìjẹ́ abọ̀rìṣà bíi kó kọ́mọ kéékèèké dà sí di òrìṣà ìjẹ́ onígbàǹsọ̀ ń kọ́ bíi kẹ́sì kó wọjà ní kùtùkùtù kó tẹ gbogbo igbá fọ́ kábíyèsí. Hmm. kí ni fa wí. ewu tí ń bọ̀ lọ́nà kò gbẹ́bọ́ kò gbẹ́tùtù hmm. ifá ní ìfura lóògùn àgbà ọ̀rúnmìlà ní ẹ ò gbọ́dọ̀ finú han ẹnìkankan mọ́ láti òní yìí lọ ifá ní ẹ ò gbọ́dọ̀ finú han èèyàn èèyàn abìdíyànyàn kábíyèsí ifá ní kẹ́ ẹ gbà kìlọ̀ o torí bẹ́ẹ̀ bá gbà kìlọ̀ ohun tó burú ju ikú lọ ọ ń bọ̀ o. Hmm. àfi ká gbà kìlọ̀ lówelówe ni fáàrẹ yìí ń sọ̀rọ̀ ó já sí wípé lówelówe là ń lùlù ògìdìgbò. bẹ́ẹ̀ ni kábíyèsí ọlọ́gbọ́n ní í jó ọ̀mọ̀ràn ní sì mọ̀. àzìgbà èyí ni wàá ń lò báyìí <laughs> torí bá a ti fẹ́ kó rí tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni rí lọ báyìí nìyẹn. ti rí nu ààrẹ ìwọ nìkan kọ́ ni inú rẹ̀ ń dùn. Ah! gbogbo wa pátápátá nínú wa ń nù wọ́n mọ̀ pé inú dúdú ni màá mórí yá ni nítorí ó ṣe fún wa jọ wá lójú ó jọ wá lójú ó ṣe bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ó ṣe gúdúgúdú méje yàyà mẹ́fà gbogbo èròǹgbà lórí akíndìndìrín ọba òun ń ṣẹ̀ṣẹ̀ ń bọ̀ wá sí ìmúṣẹ ní ìsinmi inú wa ó sì wá dùn dọjọ́ alẹ́ ni. àṣẹ àṣẹ yóò ti rí nù. àwọn ààrẹ kíní kan kọ èmi àti lukosi lónìí nù. ṣé àwọ̀. ṣé kìí ṣe pé bọ́ba akíndìndín ni ọmọ ni wọ́n ní kó bọ́ sórí ìtẹ́. Ah, ah, ah. ṣé yìí lè ṣẹlẹ̀ ni wọ́n yìí fòpònú jọba ẹni tó rí rẹ̀ ò pé wọn ò lè fi jọba débi ìdìjẹrin èyí ò lè wáyé láyé èyí fi parẹ́. sórí n ta àròdé bẹ̀ ni pé n kò ṣe pé ìdílé kan náà níjọba nínú ìlú wa yìí. ẹ nítorí kí ìdílé tí ìjọba lè di mẹ́ta náà la fi ń ṣe bóun tá à ń ṣe. lóòótọ́ ni. kọ́ba ó lè kárí. bẹ́ẹ̀ ni àmọ́ n tó dùn mí jù rèé o àwọn ẹ̀ṣọ́ rẹ̀ bí wọ́n ti pa obìnrin wọn toyúntoyún kò dùn mọ́ mi nú ká lára o. àṣìpá àgbáre ó máa sọ̀rọ̀ bí èrè bí. níbo. bọ́n bá pa boyún bọ́ba ilé bímọ tọ́ba ilé jọkùnrin ọ̀dọ̀ bá nù. lóòótọ́ ni o. ló bá nù ọmọ erin ní jogún ọlá. mo ronú débẹ̀ ó kú la ká ìmọ̀jẹ́rì rẹ̀ ó ti rò sọ́tún ó rò sósì ọ̀ àmọ̀bí tá a kù sí yọ̀ọ̀dà fún ọ ẹ tún wá kú kan o. kìtùnú ọ̀rọ̀ àwọn ará alẹ́ odò tá a mú wípé àwọn ni wọ́n pa rẹ̀ mú hmm. báwo bá lọ lù ṣé o mọ̀ pé lóòótọ́ ní ìlú alẹ́ odò kéré bí wọ́n ṣe kéré tó ni wọ́n burú tó tí ò ní í dogun. àṣìbà kúrò ní ìdò. Hmm. àrèmọ dákun kí ló ń wá kiri àti pé kí ló wá ṣe yàn yín gangan. ẹ̀yà yín. Hmm anyọ̀ló ló mú mi o àti pé kábíyèsí ò fẹ́ kí n jáde láàfin àmọ́ ayọ̀ ẹ̀ mú mi lápàlàpà o olólùfẹ́ mi eh? bẹ́ẹ̀ gẹ́lẹ́ ló ń sèmi náà eh. àmọ́ àsìkò yóò dáa kó o mú ọrìn kiri dákun yọ ọ́ kúrò lẹ́nu ti wí fún ọ kó yé tọwọ́ bẹnu mọ́ na dana amma amma binu wa binu bàbá ẹ̀ ń kọ́. bàbá mi jáde láìpẹ́ eh. kódà ọ̀rọ̀ ẹ̀gbọ́n rẹ tó ṣàìsí wọn bá lọ kílédùà ọmọ ọjà ríru rẹ̀ mọ́ wọ ọkọ mi hmm. kò sẹ́ni tó gbọ́n pa ṣẹlẹ̀ tó ṣẹlẹ̀ tí ò sunkún. ẹkún ẹ ẹ mi ò tún kún ọ ò sunkún ẹ̀gbọ́n rẹ ku ọ wá sunkún ọ̀dà náà bẹ́ẹ̀mi náà bá kú ọ ní sunkún. ẹkún ẹmẹ sunkún o. àbẹ́ ẹ̀ wá gbà mí hmm. ààrẹ mu bí n bá kú ọ ní dárò. Hmm. táyé táyé pé mẹ nífẹ̀ẹ́. <laughs> toró onífẹ̀ẹ́ mi hmm. lọ́ọ́ fi ní sunkún bí n bá kú. tí aláta ìbá bá kú lónìí hmm. ọ̀la ẹ̀mí akúrò tẹ̀lé o kí ọlá nínú fẹ́ asokun fún ṣé lóòótọ́. ẹ ọ̀tọ́ ni ẹ. ẹ̀rù sì ti á kọ́kọ́ bá pé mi bá kú ọ̀ọ́nì sunkún kẹ. pẹ̀lẹ́. ìdá ẹ̀ máa ìdá ẹ̀ máa ta níbi yàrá tí ni o. ẹ̀sìn olólùfẹ́ mi. dákun mú wa lọ wọ́n jẹ́ kí bàbá mi ọba ọ̀hún bí. olólùfẹ́ mi ìlú ò dára. ẹ̀yà ara àbòrò ọba wa adé aláboru taboru òun ló ní ká kọ́ àwọn ọ̀daràn yìí wá sí ìdí òkun gẹ́gẹ́ bẹ́ẹ̀ ti mọ̀ pé ọba ló nílé ọba ló nílẹ̀ ọba ló làṣẹ lórí ohun gbogbo òun ló pa láṣẹ fún wa ó ní àwọn aráàlẹ̀ odò yìí àwọn wọn pa adéòtí ọmọ ọba. ó lẹ́ẹ̀ tó bá ti bí ìdàpàyàn ibi ìdáná ti máa pòun náà. ọba wa ní ká kó wá sí di ká bẹ́rí wọn fọ́gun torí pé ká bá ṣe lọ́ba ṣe kí ni. abẹ́ni lórí o ó yẹ máa bẹ́ wọn lórí nǹkan ṣíṣe wà rẹ̀. Oh. Oh. Oh. Oh. oh ọ̀daràn ó ti pa lọ́mọ ó ti pa lọ́mọ ó ti parọ́ mọ́mọ mi à ah, wọ́n ti pàdé pọ̀jù mi ní ọmọ kan lè ṣe tí mo bí. Ah, ah, yìí tẹ̀ ṣe yìí ọ̀dà wọ́n ti parọ́ mọ́mọ mi wọ́n ti pa lọ́mọ wọ́n ti pa lọ́mọ. Oh, oh, oh wọ́n ní ẹ̀ ń pa gúnlugún kò ní kájú èèyàn tó pa kàlàmà kò ní káṣù mẹ́fà ẹ má pa kátákátá kò ní kọ́dún mẹ́ta. ogbó ẹ̀yin aráàlú àbàoru ẹkú ọ̀fọ̀ ìbànújẹ́ ìparí kankan àjálù àrélù òní kò mọ̀ dé báyìí kílù yín ó mọ̀ rojú kọ́ńdẹ̀dẹ̀ yín ó mọ̀ tòrò títí tọ́ba àlù abòrú ó fi wàjà. bẹ́ẹ̀ni. Hey èmi ló ṣe èmi ló ṣe yín nílé yín léré. odòrè mọ̀jẹ̀ ni o. odòrè mọ̀jẹ̀ mi lọ́sẹ̀lẹ̀ lódòrè mọ̀jẹ̀. bá ṣe ní ká pọn mi báyìí lomi bá dẹ̀jẹ̀. omi dẹ̀jẹ̀ ni. omi dẹ̀jẹ̀ bò. omi dẹ̀jẹ̀. Ah, èmọ̀ rẹ irú yìí ọ̀sẹ̀lẹ̀ rí nù lù wa. eléyìí ti ṣẹlẹ̀. Ah. ẹ wá gbọ́ ìròyìn ọ̀tá mojúbà ẹjẹ mi náà lọ kálọ̀rì gan ni rẹ̀. lọ́bọ̀ níbo àwọn aráàlú ọgbọ̀nsẹ̀ lè fẹ́ mọ́ ọ lọ. ọkùnrin mẹ́ta lọ kéésì èmi ọkùnrin takuntakun gbé olóòjé bí wọn bá lóògùn kọ mẹnu wà agaraku dóluwa rẹ. àwọn fi gúsèré ni èmi afẹ́fẹ́ lẹ́lẹ́ tí ìṣe owó oko ṣáàdó ṣáàdó èmi ẹ̀fọ́fù lẹ̀lẹ̀ tí ìṣe owó àgbọ̀n bàálù kọ̀ọ̀kọ̀ bàálù kọ̀ọ̀kọ̀ akọgun ọ̀kọ́kú. mo dáhùn. mo fẹ́ bẹ̀ ọ́ lọ́wọ́ ẹ̀kan pàtàkì mo sì fẹ́ kọ́ ọ bá ń jẹ ní wàrà sísá mo fẹ́ kẹ́ ẹ tamori tamora ìwà àtàwọn ọmọ ogun rẹ bíi mélòó kan kẹ́ ẹ kọlù wọn nílùú alálẹ̀ odò kẹ́ ẹ jẹ lérun kẹ́ ẹ jẹ jàrún kẹ́ ẹ balẹ̀ wọn jẹ́ kẹ́ ẹ bọ̀nà wọn jẹ́ èyí tó bá ṣàgídí nínú wọn kẹ́ ẹ pàdánù kẹ́ ẹ balẹ̀ ọba jẹ́ kẹ́ ẹ bàlú jẹ́ tó bá béèrè pé kí ló dé tẹ́ ẹ fi sánṣọ orú ẹ̀ ṣòro kẹ́ ẹ nítorí pé ọmọ bá wa adé òtí ni àmọ́ tó bá bí i pé ta ló bẹ̀ lọ́wọ́ ẹ̀sán bẹ́ẹ̀ kẹ́ ẹ ní ọba wa adé dàpọ̀ ni. kábíyèsí wa ni. bẹ́ẹ̀ ni. kò burú ọ̀rọ̀ ìlú alálẹ̀ odò ìtì ọ̀gẹ̀dẹ̀ ni kò dún wàhálà ọ̀dà abẹ́ wọ́n jẹ́ kọjá abẹ́ sí rán mi mo jẹ́rìí rẹ̀. ẹ gbélé gbọ́. bẹ́ẹ̀ ni ẹ rí. ènìyàn ayé rí màá burú ọmọ adarí òun àwọn náà ní rìkìṣe lọ́wọ́ àwọn náà lọ́tẹ̀. Ah! ẹ gbádùn mi tó. ogun ni wá ogun lẹ́yìn o ogun ò máa dà bí ẹ̀kọ́ kò máa dà bí ọkà ee ma dà bí ẹ̀kọ́ ń rohùn jẹ́ ká má máa rógun máa ní ládùúrà wá ogun máa súnwọ̀n. ẹ̀yin aráàlú àbòyún èyí ṣe kí la ṣe fún yín tẹ́ ẹ bá gbogbo nǹkan jẹ́ nínú ìlú wa tó tó báyìí ṣe ẹ má wọn ọmọ ìlú tẹ̀ ń pa wọ́n ní kankan tẹ́ ṣe gbogbo ẹ̀ jábá jábá tẹ̀ ń bá wọn lájọṣepọ̀ kí la ṣe. ó ó yẹ kí ni wọ́n pa ọ́ ni bẹ́ẹ̀ ni mo sọ àmọ́ tá a bá rán ọmọ níṣẹ́lú àmọ́ fi tọmọ jẹ. àwọn ọmọ ìlú yìí ni wọ́n pa ọmọ ọba àlúwa a mú wọn wọ́n sì jẹ́wọ́ kábíyèsí sì pàṣẹ ká lọ bẹ̀rẹ̀ wọn sóògùn wo èyí tá a wá ṣe ìyá wá ṣe kìlọ̀kìlọ̀ fún yín ni o ẹ wá ṣe ìkìlọ̀ lẹ́ẹ̀bà nǹkan jẹ́ tó tó báyìí bẹ́ẹ̀ ni ọba adédàpọ̀ ló ní ká kìlọ̀ fún yín jọkọjọ tẹ bá tún sọ sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ á jẹ ìlú yín ni èmi ni mo sọ bẹ́ẹ̀ ìyá sọ. ààrẹ a jẹ iṣẹ́ yín kọjá bẹ́ẹ̀ ṣe rán wa a fi gbogbo ìlú náà làkàlàkà kódà wọ́n mú ẹ pé nǹkan wọnú ìlú àwọn. wọ́n jẹ́rìí rẹ̀ bẹ́ẹ̀ tiẹ̀ rí. àmọ́ ààrẹ mo fẹ́ béèrè kankan lọ́wọ́ yín ọ̀rọ̀ náà ń wúwo lẹ́nu mi níjọ́ tẹ́ kọ́kọ́ rán wa ń sẹ́wọ̀n láti béèrè. kí nù. ẹ ṣeun yóò dáa fún yín nígbà tẹ́ ẹ ní a lọ sílùú alálẹ̀. ẹni tá a bá bí wálé dè pé ta ló rán wa ń sẹ́ ká mọ̀ dárúkọ yín ṣùgbọ́n ká dárúkọ kábíyèsí wa. bẹ́ẹ̀ni mo ti wí nà. bàbá gbogbo wa lámọ̀ ẹ pé ìlú alálẹ̀ odò wọn ì ó dá mi lójú wọn ti mọ múra tó wá gbẹ̀san àti fọgun lẹ́sẹ̀ báyìí o. akọgun ọkọgun akọgun ogun tọrọ wí gangan ni mo fẹ́. ẹ ààrẹ ogun gangan mo fẹ́. akọgun. mo ń jẹ́ yín bàbá. kò lè yé wọ àmọ́ yóò padà yé ọ sórí ní tẹ́mi fẹ́ ni pé kẹ́yìn gbáradì ìwà táwọn ọmọ ogun rẹ̀ gbáradì ọ̀sá ìṣèwé àwa ti sọ̀kò sóhùn lé tiwọn nù dandan ni ká gbóhùn wọn nílé sọ nípa pé ó yé ọ kò yé ọ̀hún yóò padà yí ọ tó bá yá ìwọ ṣe báyìí lásìkò bá tó yóò yọ. dé dàpọ̀ ó ti wá wájà ṣoṣo ó di dandan kó o rí jà ṣoṣo ìwọ fẹ́ tùlù mọ́ lórí ǹjẹ́ <laughs> kó o mọ̀ pé kíkéré labẹ́rẹ́ kéré kìí ṣe nínú ìbádìí ẹ̀. yóò dáa fún ọ orí adé ó gbé ọ yóò jọ ọ ṣe. Mhm. ẹ dákun mọ́ bínú pé mo dá yín dúró ọ̀nà awo ló pọ̀ mo sì gbọ́dọ̀ tọ́. ẹ o sì ní sí tọ o ní sí tọ. kábíyèsí mhm. ṣé ò wá sí lọ́gànjọ́ yìí. Ah, à ń kẹ́ obìnrin ogun ó ṣí ọmọ orí rẹ̀ sì sọnù àbó gbọ́ iná ń jó mi lábẹ́ aṣọ báyìí báyìí ìlú mi tìtì tìtì tìtì ó mì tìtì lé mi lórí kí lẹ́dùn àkó má jẹ́ kí ìlú ó dàrú mọ́ ọ lórí ni àbúgbọ́ ọba àlú aboyún ló fẹ́ tùlù mọ́ ọ lórí ó fẹ́ sọ̀lúdà woro mọ́ ọ lórí ó pé àwọn ọmọ ìlú wa wọ́n pàrẹ̀ mọ́ òun àwọn tó pé ó pàrẹ̀ mọ́ ó ti pa wọ́n padà kò wá dúró lórí yìí o ó tún wá wọnú ìlú bó ti ń pa kékeré bẹ́ẹ̀ ló ń pàgbàlagbà bó ti ń obìnrin bẹ́ẹ̀ ló ń pọkùnrin ẹ̀yin àǹkẹ́ dákun torí ọlọ́run ṣàánú mi má jẹ́ kí ọba ìlú àbòrú kó tùlù mọ́ lórí dákun ṣàánú mi ó sì dá mi lójú pé etí ìwọ náà di sọ̀rọ̀ tó wà lẹ́yìn. kábíyèsí etí mi ò dì sí àwọn ò retí kẹ́ ẹ sọ̀rọ̀ mi ẹ sì mọ̀ pé bóun ò bá wọ̀ àdóhùn dédé jáde. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni elédùn àwọn se fún un ṣe gbogbo bó bá ṣe ń kórí sáà mọ̀ wípé ìlú ò gbọ́dọ̀ tún mọ́ lórí. kábíyèsí fọkàn rẹ bá. dákun ìlú ò ní sùn. dákun torí o ṣeun o ṣeun lẹ́wọ̀ rọra pẹ̀lẹ́. ẹ̀gbọ́n mi èwo lẹ ń ṣe oúnjẹ yín ti ṣe tán. ẹ dìde wá lọ jẹun kó tó di pé oúnjẹ yín tutù. ṣé ẹ gbọ́ ni alóúnjẹ yín ti ṣe tán ó yẹ dìde ṣé mọ̀ ọ́ lọ. wánà àwákẹ́. Hey ọ̀rọ̀ kan sì gbé tí mo fẹ́ bọ́ sọ. irú ọ̀rọ̀ wo. jókòó lẹ́gbẹ̀ẹ́ rẹ̀. ẹ̀gbọ́n mi ṣé èsì pé nǹkan mi ń ṣe yín. nǹkan ò kú ṣe mí. kí ló wá ṣẹlẹ̀. ọ̀rọ̀ kan ni láti bí ìjọ mẹ́ta kan nǹkan tí ń gbé mi lọ́kàn yóò sì wù mí kájọ kájọ sọ. irú ọ̀rọ̀ ogun. yóò wù mí kí èmi rẹ ní o kájọ máa ṣe àjọṣepọ̀. torí láti bíi ijó mẹ́ta yìí ṣe ló ń pa mí bí ó látòrí dẹ́sẹ̀ kódà bí mo nífẹ̀ẹ́ rẹ bíi yóò wù mí kó jẹ́ pé mi ní sọ́ọ́dúnbẹ̀rẹ̀ mo nífẹ̀ẹ́ rẹ pọ̀. ìgbèrò kan rẹ̀ ní ẹ má jẹ́ káwọn èèyàn bá yín dọ̀rọ̀ rárá tẹ̀ ń sọ lẹ́nu yìí o ẹ sọ̀rọ̀ gidi jàre ṣé ọ̀rọ̀ burúkú lè ń sọ yìí ẹ tún ti bẹ̀rẹ̀ àwàdà yín. àwàdà bò èèyàn mọ̀ fi rí ilé ìdẹ́wẹ̀ pé. Ah, nígbà tí èsì èdè. mo lè mọ̀ pé kí ìsáwàdà ah. wọ́n sùn báyìí. ẹ fi nílò ìdí ẹ̀gbọ́n mi ẹ̀jẹ̀ mọ̀lẹ́mí ẹ̀jẹ̀ àwọn ọmọdé ẹ̀gbọ́n. mi ló pọ̀. Adio. Ẹ wọ. Ìsàdùn mi. Òye mi náà ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀ ìsàdùn mi ààrẹ jọ. Àmọ́ Adio. Oye wọ. Ìmọ̀ bó ṣe ṣẹlẹ̀. Ọ̀ lè mọ̀ tó èkú. Ọmọ tí bá kọjá ẹ̀. Adio. Lọ́ba gbogbo ẹ̀jẹ̀ báyìí. Arákùnrin mo ti bá nǹkan jẹ́ tọ́ ọmọ fún ọjọ́ níbẹ̀ làwọn akẹ́tọ̀. Ah! bọ́mọ̀ ti bá ń. olórí fún mi. Ah! ọmọ ti bá nǹkan jẹ́ ló gbogbo ẹ̀jẹ̀ báyìí. kò sí ní tí ọtẹ ẹkú ààrẹ. ẹ̀yin èèyàn mi ẹ mọ̀ dákẹ́ pọ̀ ìlú ń dàrú àrò nígbèjà ẹ̀rù ń baya lọ́nà odò bẹ́ẹ̀ lọkùnrin ò lè dáre inú oko ẹ má wò mí ràn ẹ̀yin olóyè mi kí ni ohun tí ń ṣẹlẹ̀ ńlẹ̀ ìbáyìí. kábíyèsí ọ̀rọ̀ yìí tojú sú mi o n ò rí irú eléyìí rí ní àtijọ́ tí mo ti wà ń kékeré mi wípé kí ọmọ kó máa pa bàbá rẹ̀ ẹ wo omi tí gbogbo òlú ń jẹ́ pọn mu ó mà ti domi ẹ̀jẹ̀ yìí hmm. ẹ dákun ẹ wá nǹkan ṣe sí kí ni kí wọ́n wá ṣe sí i ìyálòdì mo ní kí ni wọ́n ṣe sí i ẹdun náà kílẹ̀ tó fi àṣẹ náà wọ́n dáfa ifá láwọn àǹjànú ìlú ni ẹ ń dàlú láàmú. àbí. a sì ní kílẹ̀ tutù tá a ṣe wọ́n ní ká fún àwọn ní ọjọ́ méje kí àwọn ó fi ṣèwádìí ètùtù tá a ṣe kèsì tí ìpéjọ méje. kèsì tí ìpè. kéèpé. tí là ń bá ká. bó o kú ṣe wí lórí kódà wọ́n sọ̀rọ̀ wọ́n là ń rù wọ́n ní bọ́bá pẹ́ bọ́bá yá gbogbo tó lè ní ọ̀dẹ̀rọ̀. o ṣeun. kí ni pẹ́ bọ́bá yá. bí ẹ ṣe wí nù. nígbà tá a bá fogun orúkìlẹ̀ wèrè nígbà òní ò já kábíyèsí ẹ mọ̀ dá lóhùn ẹ mọ̀ jẹ́ ká fi iná sí orí òrùlé sùn o ẹ já tètè wá nǹkan ṣe sí o. ń bọ̀ ń bọ̀ àwọn ládẹ́ẹ̀dẹ́ o ẹ má jẹ́ alájú wálẹ̀ kíta ló bó kó sí o. ààrẹ ọ̀nà kakanfò kábíyèsí olúwa kí ló rí. torí ara ń fu èmi o ara ń fu èmi. olúwa mi ara ń fún mi sáwọn aráàlú alálẹ̀ odò ń bá wa ti sọ̀kò sórùlé ó ti dandan ká gbóhùn onílé àwọn ni wọ́n náwó sí wa o gbogbo àjálù ti ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí àtọ̀dọ̀ wọn ló ti wá o. ẹ̀yin wo pé ìlú wọn kéré burúkú oògùn bẹ́ńbẹ́. kí ló kan ti wá ń bẹ̀ àwọn ọmọ wọn sẹ̀ àdásẹ̀ rí àfún wọn àbá àwọn wíkílá kan ti wá ń bẹ̀. lóòótọ́ ni àwọn tó ṣẹ̀ àti dásẹ̀ rí àfún wọn làbọ̀rọ̀ tún wá lè kógun jàlú wọn ká máa pa wọ́n lọ́mọ pa wọ́n lọ́kọ pa wọ́n ń yàwó àkábíyèsí èyí tẹ́ ẹ ṣe ó kù díẹ̀ káàtó. èmi ìyálòde. bẹ́ẹ̀ni kógun lọ jà wọ́n nílùú alálẹ̀ òde èmi adédàpọ̀ ọba ajojú ẹmí gbára àjèsè yọkùn tọ̀tọ̀ lẹ́yọ rárá o ta ló lọ kógun jà wọ́n ta ló rọ wọn. Ah, ah, ah, ọmọ yẹn lẹ́kọ̀ọ́kọ́ yìí. bẹ́ẹ̀ ni bàbá ni wọ́n pè wá pọ́n ní ń bá ewúrẹ́ lájọṣepọ̀ ọlọ́run tó ní ká tètè débẹ̀ ni o àwọn ará ìlú bá tẹ̀ pa o. ewúrẹ́. ìyàwó rẹ̀ ń kọ́. Ah, ṣe mo ṣàrírí ewúrẹ́ ni wọ́n ṣẹ́jú sí mi pakopako nígbà tí ìṣẹ́jú sí mi àtijọ́ ní nǹkan pọ̀ tán kí yèmí ó tún sọ bàbá. ẹ wo kábíyèsí ẹ jẹ́ àfúrá o hmm, hmm. nǹkan ti wọ̀lú o hmm, kọ́mọ èèyàn máa bá ewúrẹ́ lájọṣepọ̀. Ah. Ah! bọ́bá yá ajá ní ọlọ́ọ̀bá o. ọ̀dà ọ̀dà ọ̀dà ọ̀dà ẹ ṣe sùúrù ẹ̀yin ẹ̀ṣọ́. ẹ lọ́ọ́ ti arákùnrin mọ́ yàrá olódì náà ká fi ronú sí ohun tí a ṣe nípa ọ̀rọ̀ tiẹ̀. ẹ̀yin ààrẹ níbi ọ̀rọ̀ gbé dúró yìí mo wá ń pa fún ọ gẹ́gẹ́ bí agbára mi mo fún ọ ní ọjọ́ mẹ́ta kó o fi ṣèwádìí àwọn tó lọ kógun jà wọ́n nílùú alálẹ̀ odò mo fẹ́ mọ̀ wọ́n o mo sì fẹ́ mẹ́ni tó pa láṣẹ fún wọn kò jù báwọn lọ. kábíyèsí o. làbákẹ́ làbákẹ́ sọ fẹ́ fẹ́ kún síra rẹ léṣe ni. Eh? mo ẹgbẹ́gbọ́n rẹ ti bẹ̀ ọ́ ní o mọ́ bínú pé òun ò mọ̀ ọ́ mọ̀ àbí. ó lóun ò mọ̀ ọ́ mọ̀ ah, àdìó já mi ń balẹ̀ tán ọkùnrin wo ni ó wàá gbé mi sílé báyìí. mo rí bí bàbá mi pé àwọn ò fi ọ àwọn ò fi ọ ṣàyà ìwọ náà sá mọ̀ pé látìgbà ìyá mi ti bàbá mi ò fẹ́ lòun. Fọláṣadé hmm? kébì ó fẹ́ bàbá rẹ ṣé o lérò wípé n ò mọ̀ pé bàbá rẹ ló pa ìyá rẹ kébì ló. ṣé ẹ ti gbára tí ọ̀rẹ́ yín fi àbúrò rẹ̀ dà. bẹ́ẹ̀ ni a ti gbọ́ kódà a sì tún bí léèrè pẹ̀lú ó ní ọ̀rọ̀ náà yé òun. bó ṣe wí gan-an oníkò yé wọn ó ní òye wọn bọ́ba ilé ní kò yé wọn lọ nípa. ṣé ẹ ti wá rí pọ́dà rẹ̀ ní báyìí. ṣé èyí ò mọ̀ pé tójú bá kó firi ó lè báyàwó tí ń gan aláṣẹ pọ̀. Ah. òótọ́ ni ó lè ṣe kọ́ lè ṣe àlọ́ lè ṣe o mọ o lè. ẹ wò mo ní tí mo fẹ́ kẹ́ ẹ bá mi ṣe lórí ọ̀rọ̀ rẹ. bẹ́ẹ̀ni tẹ́ ẹ bá sì lè ṣe é ń da gbogbo dúkìá mi sí méjì ń sì kó apá kan fún yín. bíi kínú rẹ. ẹja gbọ́. ṣe o fẹ́ kẹ́ ẹ bá mi tán àdéhùn lọ sóko bẹ́ẹ̀ sì pa síbẹ̀. Adio. kápádé o. bẹ́ẹ̀ni sẹ́yìn ò rí pé irú ẹranko báwọn kò yẹ kó mọ gbé láàrin àwọn èèyàn. ọ̀rẹ́ wa wo èmi fi gbogbo ara lọ́wọ́ sí nǹkan tá a rẹ ni a lọ ṣe wọn ah, ó ṣe á ní ká lọ lè pàdé o ah, kódà. kí ló dé tó tiẹ̀ mọ múra sọ̀rọ̀ tí ò ní ìtumọ̀ báyìí tọ́mọ á yọ kásán tọ́mọ yọ kásán lórí báyìí ṣé ní tádìwò náà ṣe ń sọ́dà tó ni so so so so so so tó tó bójú mu ló ṣe ni. kí ló ṣe tí ò dáa ah ṣé bó ló lábúrò rẹ ní tó bá wù ló lè fàbúrò rẹ ṣe tó bá wù ó lè má búrò rẹ báyìí kó sì máa bù jẹ kó máa dé yín mu òun ṣàlò ní nǹkan rẹ àbí irú ìwà tàdí òwú òun àìmọye nǹkan tó ti ṣẹlẹ̀ nínú ìlú wa ẹ̀ tó jẹ́ pé tí wọ́n bá káwà bàjẹ́ mọ́ ọ lọ́wọ́ wọn ò ní ní kí wọ́n lọ pa wọ́n wọ́n kàn ní kí wọ́n lọ lè fi wọ́n sínú túbú ọba ni wọ́n ah, sì máa ń dọ́wọ́ yọ pé kí wọ́n pípa ìpípa ìpípa náà ni ìbá ò bá jẹ́ àrò dáadáa o èmi ò mi ò mi ò fi gbogbo ara lọ́wọ́ sí o orí sọ ọ̀rọ̀ rẹ sì níye lórí pẹ̀lú àmọ́ kí ló wá rò pa lè ṣe báyìí nínú ọ̀rọ̀ tá a rẹ sọ fún wa ààrẹ jẹ́ ká mọ̀ pé bàbá ti lè jẹ́ kí n tó ń sọ fún wa wá sí ìmúṣẹ pé wọ́n da ilé àtọ̀nà òun wọ́n da méjì fún wa àwọn kódà kan mo rélé yìí bíi ọ̀nà àti sóríire wa tá a bá wá bẹ́ gidi ta láàánú ṣe kọ́lọ́njẹ́ apadà jẹ́ èèyàn mọ́ ni o ọlọ́run jẹ́ ajéèyàn mọ́ ni o nítorí àwọn àgbàlagbà máa pòwe wọ́n ní bí tẹnìkan ò bá bàjẹ́ tẹnìkan ò lè dá o. ẹ kò wá sọ tàbí nàyà lé mi. ó ń bẹ lórí àjà fún ìyàwó. ẹ dúró náà nígbà bá ti torí owó tẹ́ ẹ̀ nà tí ó tàn tẹ́ ẹ̀ mọ́ rẹ̀ yín tẹ́ ẹ̀ pa dájúdájú bàbá mi ò padà pẹ̀yìn náà ni. Mm -hmm torí gbogbo ìlérí wọn ṣe fún un wọn lè mú ṣẹ sẹ́yìn òru ni àbí ṣé lẹ rò pé n mọ gbogbo àṣírí yín bẹ́ẹ̀ hmm. ti má dé òtí tẹ́ ẹ pa tẹ́ ẹ lọ máwọn aláìsẹ̀ hmm. ẹ dákun nígbà tẹ́ máa ṣiṣẹ́ hàn gbogbo ìlérí tí bàbá mi ṣe fún yín ẹ dákun ṣé wọ́n mú ṣẹ uh-uh. ṣé wọ́n ṣe é sẹ́yìn tí ẹ̀ tó láti wojú bàbá mi béèrè. Uh-uh ìmọ̀ràn mi sí yín ò le o kẹ́ ẹ rò dáadáa kẹ́ ẹ tó ṣe ẹ rò dáadáa o. kó má jẹ́ pé ẹ̀yin fúnra yín lẹ́fọ̀ọ́ ara yín para yín tán lẹ́yọ kọ̀ọ̀kan. bọ́rọ̀ náà ṣe rí nù o. n ò rò náà o ara sì ń sọ̀rọ̀ fún mi pé n ta rẹ fẹ́ ṣe nù o bàbá sì ní rọpa fúnra wa ààrẹ fẹ́ ká para wa tó ń kọkàn yìí. bẹ́ẹ̀ni ni ká rò ààyè ọ̀rọ̀ ló sọ ohun sórí tá a bá fojú inú wa wò dáadáa a rí i pé ààrẹ lágbára hmm. ó sì lóògùn kódà gan ó lè fọwọ́ ara rẹ̀ báyìí ó lè fi pa wá láì lòròjà ogun kankan ṣùgbọ́n ọgbọ́n ti ń dá ní pé ká lè bá àfọwọ́ ara wa ká fi para wa. òótọ́ ni o. ṣé mo fẹ́ rà rẹ ti ni. àmọ́ kí lè rò pa wá lè ṣe báyìí. èyí ah, e, e, e, ò yé mi. Eh, eh, kọ́ lọ́mọ jẹ́ adáràn ni. níbo níbo níbo níbo wọ́n sàmù wọ́n sàmù wọ́n sàmù. Wá! ẹnikẹ́ni níṣẹ́ pé kó lọ kógun jà wọ́n nílùú onílùú rárá o mi ò pàṣẹ fẹ́ni kankan. àbí àmọ́ ṣòṣà lódò pé làbẹ́làbẹ́ ọmọ mọ̀ bí wọn bá tiẹ̀ rán ọyàn níṣẹ́ ogun kì í ṣèwà akọgun ni wọ́n rán mi. akọgun kábíyèsí dákun jẹ́wọ́ fún mi ta lẹni tó rán wọn ṣẹ́ pé kí wọ́n lọ jagun nílùú ni. kábíyèsí ọ̀rọ̀ náà yé mi àmọ́ ó dá mi lójú pé kì í ṣe kankan náà ọmọ ogun mi mo lè fọwọ́ rẹ̀ sọ̀yà àwọn ọmọ ogun rẹ. Ah, wọn lè lọ kí n mọ ọmọ bàbá. Ah, kábíyèsí èrò ò bá mò ń gbọ́ yìí. kí ni ká ṣe báyìí wọ́n mọ̀ pa àwọn ọmọ olúwa tán. wọ́n ti dénú. wọ́n ti wọ̀lú. ó yá ó yá ó yá ó yá àti ìrókò mẹ́sàn-án olè lọ́ọ́ kó gbogbo ọmọ ogun kẹ́ ẹ bò wọ́n bí eṣú ṣe ń yagi ẹ bò wọ́n o ẹ mọ̀jọ̀ ráyè wọlé wọn ò gbọ́dọ̀ pa wá lọ́bọ̀ lù. kábíyèsí. àmọ́ o ẹ ṣe sùúrù o ẹ mọ̀jẹ̀ káwọn ọmọ ogun ta ẹ̀jẹ̀ sílẹ̀ ṣé o gbọ́ mi ó yá ẹ lọ pàdé wọn ẹ wá wá wá wá ṣe sùúrù ẹ bá mi kó nínú àwọn ọmọ ogun tí wọ́n mọ̀ wá ṣọ́ àfin ọmọ wá ṣọ́ ọba àtẹ̀bí ọba níbi o ó yá ó yá ó yá ó yá ẹ̀yìn bó bá ń lọ yà ní ọ̀dọ̀ ààrẹ ni mo ní kó gbìyànjú kó ràn yín lọ́wọ́ nínú ogun eléyìí. kábíyèsí ọwọ́ ìpẹ́ ní sàkéèké. òṣèlú náà ìpẹ́lẹ̀ yìí. mo lọ́mọdé. ó yá ó yá ó yá. oògùn rẹ o lóògùn ọ̀dọ̀ mo mọ̀ wọ́n. ìyá mi sọ̀rọ̀ mọ̀gà mo pè yín lónìí mo pè yín lónìí ẹ̀yin ẹyẹ kékeré àbíyẹ tiẹ́tiẹ́ ẹ̀yin àgbàlagbà ẹyẹ àbífòmò sí àdá mo pè yín lónìí ogun ti wọnú ìlú wa yìí o ogun gbọ́dọ̀ kó mi o ogun gbọ́dọ̀ kẹ́mi àárẹ̀ o ẹ̀rọ báyìí o ọ̀tá kan ní ọ̀tá kan láhùn kádùn kákásán mú kábùrìbùrì kákásán mú ilé tùmọ̀ rẹ̀ nìkan nìkan ló mẹ́ntó lè kásán rẹ̀ èyí yá mi sọ̀rọ̀ nga ẹ̀rọ lónìí ẹ̀rọ ẹ̀ wá gbégbó ẹ̀ wá gbégbó lónìí o ẹ̀rọ ẹ̀rọ ẹ̀rọ. ẹyẹ ìyá mi àgbàlagbà o ẹyẹ ìyá mi àgbàlagbà o ẹyẹ ìyá mi àgbàlagbà o. Ààrẹ Ọ̀nà Kakanfò èyí ti tó fi pè mí nígbà ìjayà lójijì. ah ẹyin ìyá tó bẹ̀ tó bẹ̀ lọ láńkẹ́ obìnrin ogun ọmọ àti kókun olúwa ẹ mọ́ mọ́ jẹ́ kókun oko wa yíyí ọmọ ní gbọmọ irun kẹrẹ ní gbọmọ Ọ̀rúnmìlà láǹkì obìnrin ogun kò ṣeé dojú ìjà kọ nítorí pé kì í jà láìṣẹ̀ ohun tó bá béèrè ní kẹlọ rèé fún o. ṣé ìpàgbára yóò kà ní. kò ń ṣe pàgbára wo ká o ohun tí láǹkẹ́ bá fẹ́ ní kẹlọ rèé fún o. kí ó lè bá a túbà kó sì lè túṣẹ́. àgbà yóò ká ṣé ìgbẹ́lẹ̀ ń kẹjú ńlọkọ̀. méje ọkùnrin tó sọ nílé tí ń tọ́lọ́dà lẹ́nu. máa bọ̀ ọkùnrin. lóògùn ọ̀fẹ́ o. lóògùn ọ̀fẹ́ o. ogún ìyàwó. àwọn aráàlú aládé odò lọ́kọ̀ wọ̀lú. àwọn alálẹ̀ odò. bẹ́ẹ̀ni kódà kábíyèsí ti pàṣẹ kí n kọ́ àwọn ọmọ ogun ká lọ dojú kọ wọn. ìwọ káwọn ọmọ ogun lọ dojú kọ àwọn alálẹ̀ odò. mo ti gbáradì ṣé wọn mọ̀ pé bẹ́ẹ̀ ni bá dọ́rú ẹ̀wò ìwé lọ káwọn ọmọ ogun rẹ kálọ̀ lè farapamọ́ káàfi àwọn aráàlú aráàlú ọdún lẹ kọ́ sí àwọn aráàlú wa kọ́sẹ́ yẹsùn ẹ jẹ́ kó dáa tó bá wọlé ẹ jẹ́ dáa tó bá wọlé bá wa rọjú àwọn tá a ṣe sí ń gbà náà. ó wá jẹ́ ká ṣe ní mọ̀jọ̀lẹ̀ sákọ̀. bá bá ti lù sí náà ni. ó ń ṣe mí ọ̀hún gbà mí kí ló fa bídẹ́nu ayé gbogbo ẹ tó kù nílùú àgbọ̀dọ̀ ẹ máa gbọ́ mi o ẹ wí fún ọba adédàpọ̀ ẹni mo fún ní ọjọ́ méje péré kó fi kúrò lórí ìtẹ́ rẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ èmi à ń jẹ́ obìnrin ogun ní ìlú alálẹ̀ odò nípa gbogbo ìlú rẹ̀ mú ni. torí ìlú mi kéré ó wá fi ẹ̀sùn tí kì í ṣe tiwa ó fi kọ́ wa lọ́rùn ìwà ń pọmọdé ń pàgbà ń pa gbogbo ẹni tó bá rí ẹ wá wí fún o ẹ ní òun ló pe ogun ó sì ti rí ogun kò tí ì rí nǹkan kan torí àṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. ọdẹ bẹ́ẹ̀ni ọdẹ ọdẹ. dùbẹ̀dùbẹ̀ tó mi lókè iná ò gbọ́dọ̀ já o ṣíjú wà dé. Oto oto oto oto. Àwọn ò faramọ́ nílẹ̀ yìí o. Oto oto. Àwọn ò fẹ́ o. Ní sùúrù o, ẹ̀yin aráàlú àbòrò, kí ló dé kí ló ṣẹlẹ̀ kí lè fẹ́? A ò lè ní sùúrù mọ́. Bẹ́ẹ̀ni. Kí ló dé? A ti ní sùúrù tó. Nítorí àrẹ̀mú ọba tó kú, ọ̀pọ̀lọpọ̀ ẹ̀mí ló ti ṣòfò nínú ìlú wa yìí tó sì dá wa lójú gbangba gbangba wípé kábíyèsí ọba adédàpọ̀ ló pàṣẹ kí wọ́n lọ ta ìjà aláìṣẹ̀ sílẹ̀. bẹ́ẹ̀ni. òun ló wá yọ wá lẹ́nu tó fi ń pa ọmọdé tó ń pàgbà. bẹ́ẹ̀ni. ẹ wá ní a ní sùúrù kò sí sùúrù kankan tá a ní mọ́. sọ orí gbogbo èyí tó ti ń wí hun òwe lásán ló ń pa ẹ̀yin àgbààgbà lù yìí tó bá wù yín kẹ́ gbọ́ tó sì wù yín kẹ́ gbà àmọ́ ẹ lọ rèé fiṣẹ́ wa jẹ́ fún ọba adédàpọ̀ lórí àpèrè wípé àwọn ò fẹ́ mọ́ lórí àga o. bẹ́ẹ̀ni. ó fi àpèrè ìlú yìí torí pé gbogbo wa la mọ̀ wípé ọjọ́ méje péré ní ọmọ ogunbìnrin fún gbogbo wa nínú ìlú yìí tá a bá sì tẹ̀lé gbogbo wa la mọ̀ tí ó ṣẹlẹ̀ àmọ́ bí bẹ́ẹ̀ kọ́ ẹ wá wí fún ọba adédàpọ̀ wípé ọjọ́ mẹ́ta péré la fún kó fi fi àpèrè náà sílẹ̀ torí tí ọba fi sílẹ̀ ẹ wí fún kí ni ó ṣẹlẹ̀. ẹ já ní sùúrù hmm. ṣé bẹ́ẹ̀ mọ̀ pé gbà pẹ̀lẹ́ kèé fọ́. àwọn hmm. hmm. pẹ̀lẹ́ yà ah, ẹ̀yin aráàlú kí lè fi àṣì. ọba oto oto oto oto oto oto oto oto a ti gbọ́ pé ẹ̀fẹ̀ ẹ̀yin lẹ́nu ìlú ntẹ́ ẹ bá fẹ́ náà láṣẹ àmọ́ mo fẹ́ kẹ́ ẹ sì mẹ̀dọ̀ ẹ gbọ́ ẹ ṣe kí ni ẹ sì mẹ̀dọ̀ ẹ máa lọlé wọ́rọ́wọ́ títí ìjọ mẹ́ta á kàn sí i ẹ má fàjà mọ́. àwọn ò gbà àwọn ò gbà àwọn ò fara wọn nílẹ̀ yóò. bow. kábíyèsí ṣé nítorí ariwo tí àwọn aráàlú ń pa tẹ́ ń gbọ́n ta òun ló mú yín ronú ẹ rántí pọ́ máa kìnìún kábíyèsí wọ́n sì lọ́ọ́ máa kíkan èyí ṣojo èmi mọ̀ dájú wípé gbogbo ohun tí wọ́n sọ pé ẹ ṣe mo mọ̀ gbẹ̀rí jẹ́ pé ẹ lè ṣe ohun tí wọ́n ń wí àmọ́ ẹni tí ò bá jẹ gbìn kábíyèsí kò lè kú gbìn kábíyèsí ẹ gbéra kẹ́ ẹ lọ́ọ̀dọ̀ àwọn olóyè yín kẹ́ ẹ lọ bá wọn sọ̀rọ̀ wọ́n ń jókòó dé. ó ṣe wọn aya mi mo dúpẹ́ lọ́wọ́ rẹ̀ aya rẹ̀ lọ́ọ̀dẹ̀ ọkọ wọn ṣe bó ti wí. Mm, ó yá ó yá ẹ paradà ẹ paradà. irú paradà wo tún ni. àkábíyèsí ah, ah, ṣé bẹ́ẹ̀ ti yọjú sáwọn olóyè ni ẹ fagbádá lè kẹ́ ẹ kó gbogbo tó yẹ kó kábíyèsí. kówé báńkẹ́ gbogbo ẹyẹ tó kù wọn pa lọ́lọ́ ni ẹ fún lóhùn láàyè kó lóhùn ó fọ o kí kẹ́kẹ́ ó pamọ́ gbogbo yín lẹ́nu. kò sẹ́ni kẹ́kẹ́ ó pamọ́ lẹ́nu ẹ̀yin ni kẹ́kẹ́ yà pamọ́ lẹ́nu ẹ wo ń lé wa kú ẹjọ́ yóò lé bàbá o èmi ò sísá àti gba pọ́n kúkú. lukosi lẹ́nu rẹ̀ ta ni jẹun tájà ń jùrù. kábíyèsí ẹ ṣe sùúrù ni àgbà máa gbà ni. àgbà owó ní gbà èmi ò lè gbàgbàkúgbà àgbà kíni kí n gbà ìgbàkúgbà wo lẹ fẹ́ kírú àgbà tèmi ó gbà ṣé wọn ò wí fẹ̀yìn olóyè tẹ́lẹ̀ kó tó di báyìí ni ẹ sọ̀rọ̀ àná di bá mi mọ́ mi lọ́wọ́ ni àbí wọn ò wí fún yín mo ní kẹ́ ẹ ṣèwádìí ọ̀rọ̀ fínífíní kó tó di pé ẹ ṣèdájọ́ àwọn ọmọ tẹ́ ẹ pa àbí wọn ò wí báwọn ẹ wá pa àwọn ọmọ ọlọ́mọ tán ẹ wá fẹ́ di gbogbo ẹrù tí kì í ṣe tèmi ẹ fẹ́ di lé mi lórí ẹ wá o àìpọ̀jù ẹrù là á ṣe sọ̀mísọ̀mí bí ẹrù bá wúwo jorí lọ ájúlẹ̀ ni ó wá pé gbà ó ti ẹ̀yẹ́ gbogbo ẹni kó díwọ́ alágbàfọ̀ kò yàtọ̀ lé rẹ̀ ìwọ ààrẹ mo sì kí ọ jóyè àwòdì ó kọ̀ ọ́ lé gbádìyẹ kì í ṣọ̀ràn tẹ́ ẹ dá lẹ́ni kẹ́mi ó wá tán odò òdì wọn ò lè gbé. adédàpọ̀. abẹ́rẹ́ bọ́lá rẹ tẹ̀lé ó wá bẹ́ẹ̀ tẹ̀lé wọ́n ní wọn fẹ́ lù ọ́ dáre wọ́ tí gbogbo wọn bá bẹ̀rù rẹ láti bọ́ sọ̀rọ̀ èmi ò ní bẹ̀sù bẹ̀bà láti fojú rẹ o. ń jẹ́ kó mọ̀ ipò àṣàlàyé ògbè fún nìmùrẹ̀ ìrosùn lẹ́lẹ́yẹ ayéjayé lọ ayé ní ti payéjẹ ọkùn omi ìlú lónìí o bẹ́ẹ̀ mo sọ fún ọ. kèké agundíadé. mo jẹ́ ọ. ṣé o lójú o sì fi ríran níwájú èmi wọ́ọ̀kúrú làkúrú ọ̀làkúrú jágùn ó gbàgbé pé èèyàn ló gbé kòkò dé mọ́lẹ̀ kó tó dẹ́bọ́ra. ń gbàrọ̀ kan. ẹ wá fẹ́ pé bírí kó tó lẹ ní kẹfà mi ìgbà ni wọ́n ń pa nìkan ipá wo odò ó dì ẹ lè rí nípa. ilé lọ pa. èmi. adédàpọ̀ bí o bá lọ dọ̀gọ́gọ́rọ̀ gbódù òkú mọ́ èmi á sì dọ̀gọ́dọ̀ àgbàlá màá sojú rìsàrìsà ìràwọ̀ ìdájọ́ ọ̀lẹ̀kùn sùkè èmi lọ kúra fún. wọ́n wí fún mi wọn gbọ́ wọ́n ní kí n ṣọ̀rẹ́ yàn kí mọ́ bá a ṣubú wọ́n ní bí wọ́n bá ti ẹ̀yàn rẹ́ kí mọ́ yàn rí ayé kí n tún yan tẹ̀rẹ́ ọ̀run ọ̀rẹ́ méjì wọn ò gbọ́dọ̀ ṣe pọ̀ ọ̀run òfin ni jìgìjìgì yún nínú alẹ́lẹ́lẹ́ mo lẹ́mọ lójú mo lẹ́mọ lẹ́nu ilẹ̀ ni mo mọ̀ wọn ò mọ̀lẹ́lẹ̀ ah! ààrẹ ààrẹ ìwọ pàǹtírí. ọ̀pọ̀ lẹ́yìn àtúntàn ẹ wá fẹ́ jọba lé lórí nílẹ̀ lérúkú ìrọ̀lẹ́ pa òun jẹ́ mọ̀ pé ènìyàn ìgbà bá dà. Adédàpọ̀ Adédàpọ̀. ọ̀rọ̀ ọkọ̀ làwọn abẹ́rẹ́ wá ẹ̀dá abẹ́rẹ́ wá ẹ̀dá ẹ̀rí wá ẹ̀dá bó ti rí ẹ̀dá ní sàyé lògùn òye mo bẹ̀rù yan o. àrẹ̀mú dákun sẹ́rù òkè ń bá wọ ni ládùúgbò gbogbo rògbòdìyàn tí ń ṣẹlẹ̀ nínú ìlú wa yìí sọ yẹ kí wòwọ́ yìí ó tún mọ ọrìn kí. ẹ̀wọ̀n ẹ̀wọ̀n ẹ̀wọ̀n báyìí ẹ̀wọ̀n ìfẹ́ ẹ̀ ló ló. ẹmu mi jáde. Àrẹ̀mú ọ̀rọ̀ rẹ yé mi hmm. ṣùgbọ́n ó léwu púpọ̀ fún ọ láti mọ ọ̀rìn kiri lásìkò tá a wà yìí ó yá wàá máa lọ ní ń gbà ọba ya. ilé hmm. ṣé ọ̀rẹ́ mi ni. lí ẹ ẹ àmọ́ bàbá mi ní bàbá mi ni. ẹ̀rẹ́ wọ́n ti kú ni. àrẹ̀mú nfẹ́ o wérékéré wò ni ó sì á máa rokúro bàbá mi dákun bàbá mi ò kú o. kẹ́ ká lọ tẹ̀lẹ̀. ṣèbí yóò jẹ́ obìnrin tẹ́lẹ̀ nù kó tó mọ rokúro bàbá mi. sákì o sákì ọmọ bá o sákì o. àbá gbé ẹ. Eh, olúwa mi ní kẹ́ ẹ yọjú sáwọn ọ̀nà ilé kẹ́ ẹ tó lọ páwọn fẹ́ ran yín sórí adé. à ń rò pé <laughs> mo wà ń bí ni. ìmọ̀ eh, eh, ẹ sọ fún bàbá mi pé yóò yọjú sí wọn kó tó lọ. ọ̀dà tó rí báyìí sí tó rí báyìí. bàbá bàbá náà bàbá náà ṣe bí àgbẹ̀ dákun ṣé àgbẹ̀ ni bàbá ẹ̀ ni ara ẹ mu tó o mọ ọbẹ̀ rẹ̀ dákun sọkùnrin mọ́ làjẹ́ ni. ẹmí ẹ máa rọ ẹmí ẹ máa rọ ẹmí ọ̀rọ̀ rẹ mọ pa mí lẹ́rìn gbogbo ìgbà. Mm-hmm. àròkò ni àròkò ah. ńlá ni ààrẹ fi ránṣẹ́ sí mi ṣòro eléyìí tó yọ tó dàbí ìkódẹ yìí ah. pẹ̀lú aṣọ pupa ogun ló túmọ̀ sí ò wá rí èpo àjẹbò tí wọ́n fi bò yìí ó túmọ̀ sí àṣírí mm-hmm. ààrẹ pàrọ̀ ránṣẹ́ sí mi nìyí wípé kí n fi ipò àwọn bàbá mi sílẹ̀ ó ní bí bẹ́ẹ̀ kọ́ òun ó tú àṣírí mi kí gbogbo ayé ó gbọ́. abẹ́sẹ̀ um, kẹ́lẹ́dẹ́ tí eh, eh, eh, ẹ ṣe àṣírí sí um, um, ọwọ́ rẹ o. ọmọ mi ilé ayé lórí wọn èmi ò mọ̀ wípé ọ̀dàlẹ̀ lèèyàn ààrẹ dà mí ah, ó mọ̀ ṣe o ènìyàn ò sí mọ́ àyédèké ààrẹ dà mí àmọ́ ọmọ mi mo fẹ́ kó o fèyí kọ́gbọ́n mo fẹ́ kó o fi kọ́gbọ́n kó o mọ̀ wípé ènìyàn ò ṣeé gbẹ́kẹ̀lé wọ́n gbára lẹ́ni kankan nílé ayé. àmọ́ fàṣàdé nìkan màgbẹ bákẹ́lẹ́ o. rárá o má gbára lé nìyẹn má gbẹ́kẹ̀lé nìkankan ni olódùmarè ọba tó dá ọ sáyé òun ló mọ ohun gbogbo ló sì lè ṣe ohun gbogbo ṣé ohun tó fa sábàbí èyí mo pe babaláwo mi níjọ́ kan mo ní kó wá bá mi dífá kó wá dífá ìgbésí ayé ẹ̀yìn ọmọ mi. kábíyèsí aláṣẹ kejì ọ̀sà ìfanikadé ọpẹ́ lérí kí bàtà ọpẹ́ lẹ́sẹ̀ káàsì ọgbẹ́nu pẹ́ kárin kése ẹ̀yin kábíyèsí ifá ti sọ̀rọ̀ lórí àwọn ọmọ yín tẹ́ ẹ dáfá fún aláṣìírí kí ni ifá wí. ifá ní iṣẹ́ òní ṣẹ́gun kọ́bà léèrùn ìrònẹ́jà kàlàmùgò kọ́bà lórúwà adífáfá ní ìkáyé ifá ní àwọn ọmọ tẹ́ ẹbí pátá olóògùn ọmọ ni wọ́n. ìràwọ̀ wọn ó sì tàn pàápàá jùlọ àkọ́bí yín ifá wá ní tẹ́ ẹ bá dàgbà tẹ́ ẹ dògbó tẹ́ ẹ rebi àgbáre àkọ́bí yìí ni ó gorí kù bàbá yín. ó mi lọ́rùn ṣùgbọ́n kan wà bẹ́ẹ̀ ṣùgbọ́n ńlá ni. aláṣìírí. kábíyèsí. ẹ ṣùgbọ́n wo ló wá wà ń bẹ́ẹ̀. kábíyèsí. láwọn mi ni bàtà ké. ifá ní tó bá dépò bàbá yín ìgbà rẹ̀ ò ní sànlú àsìkò rẹ̀ ò ní tùlú la eku ò ní ké bí eku ẹyẹ ò ní ké bí ẹyẹ pàápàá jùlọ ọmọ èèyàn ní fọ̀n bí ọmọ èèyàn. aláṣìírí. kábíyèsí ifá ń tọ́ka sí pé àkọ́bí mi òun ló máa gorípò bí tí mo wà lágbàbá rẹ̀ bí àgbárí kí wá ló fà á tí ìlú òfin ní rojú tọ́dẹ̀dẹ̀ òfin ní tòrò nígbà tó bá bọ́ sórí àléfà. ẹ ṣeun kábíyèsí èmi náà máa ń tó lè fà á. tó bá rú ni lójú à ń bilẹ̀ léèrè bá ní béèrè lọ́wọ́ ẹlẹ́rìí ìpín. ọgbọ́n ifọ̀ olókùn aṣọ̀rọ̀ dayọ̀ gbájú ọkọ ọgbọ́n ìyẹn ọkọ ọgbọ́n ènìyàn lọ́sùn ọ̀nà lọ́sùn àárín ìta ọ̀run fá. àgbélégbọ́n ń tọgbọ́ àgbélémọ̀ ti mọ̀ bá a bá pẹ̀lú ìlú oríta làtúmọ̀ rẹ̀ sí ire ifá kí n mọ̀ túmọ̀ rẹ̀. kábíyèsí ìfádàkùn orí mi rèé o òtúrá méjì lọ́yọ̀ lójú pọ́yìn. òtúrá. ifá ní irọ́ ń parọ́ fúrọ́ èké ń parọ́ fèké adífá fún olórí abọ́ ọmọlẹ̀ ń fẹ́ ayé máa ń fàbọ̀ ọmọlẹ̀ kú o ó ń sòsí kí ó dé ìwọ ọmọláwo mọ̀ràn àìfó lórí abọ́ ọmọlẹ̀ kú o Ifá ní pé gẹ́gẹ́ bí òun ti ní fi ọmọ yìí kù láwùjọ Ifá ní ẹ tẹ olórí yín nú dáadáa Ifá fi ń yé mi wípé ńgbà tó wà nínú oyún àkọ́bí yín yìí àṣírí ńlá kan bẹ ní inú rẹ̀ tí ò sọ fún yín Ifá ìyẹn tẹ̀ ẹ́ nú dáadáa. Hmm. olórí kòròkòrò là rán fún adití mo tún fẹ́ bí ẹ lẹ́ǹkan sí kó dẹ̀ jẹ́ ìgbà kẹ́yìn tí máa bí ẹ kí ni nǹkan àṣírí tó o ṣe nígbà tó o wà nínú oyún adéòtí mo fẹ́ kó o jẹ́wọ́ fún mi o bí bẹ́ẹ̀ kọ́ eh, bí bẹ́ẹ̀ kọ́ wàá jáde láàfin yìí o kábíyèsí ẹ̀dàpẹ́ foríjì mi mi ò mọ̀ mọ̀ ìgbà ìmọ̀ ni kábíyèsí. ìgbà ìmọ̀ ni ó ti wáyé o ọba jẹ́ ká jọ gbà pé ìgbà ìmọ̀ ni àmọ́ mo fẹ́ kó o jẹ́wọ́ nǹkan ọ̀hún tó ṣe ah! kò léwu dé. Ah. mo jẹ gbèsè kábíyèsí má ti ẹ fẹ́ mi níyàwó mo ti lẹ́rìí tí mò ń fẹ́ tẹ́mi àti ẹ̀ ti dìjọ ń fẹ́ra wa ẹni ọ̀hún sì súnmọ́ yín tẹ́mi àti ẹ̀ sọ wípé ọ̀rẹ́ lásán la dìjọ jẹ́ kábíyèsí. ẹni ọ̀hún súnmọ́ mi. bẹ́ẹ̀ni kábíyèsí. ẹni tó súnmọ́ mi pẹ́kípẹ́kí. bẹ́ẹ̀ni kábíyèsí. láti ìgbà tó o ti wá dé inú ayé mi èmi ọ̀rẹ́ ni méjì tí wọ́n rẹ̀ súnmọ́ra pé ẹjọ́ ń ṣọ̀rẹ́ ó kọjá adékúnlé àbúrò mi. kábíyèsí adékúnlé náà lèmi àti rẹ̀ jọ ń fẹ́ra wa. àbúrò mi nígbà tẹ́ ti wá fẹ́ mi léṣù lọ́kà tí mo ti lóyún adéòtì ẹ̀yìn ọ̀hún ládékúnlé wá bá mi sọ wípé kémi àti òun kájọ mọ́ lájọṣepọ̀ mo sì yarí ó ní bẹ́mi ò bá gbà fún un òun pariwo gbogbo ìlú ọ̀gbọ́n pé kábíyèsí gba ìyàwó òun ládékúnlé ṣe fọgbọ́n tọ̀ mí lọlé rẹ̀ nu. No tó fi tipátipá bá mi lájọṣepọ̀. kábíyèsí ẹ dákun kábíyèsí ẹ bò mí láṣìírí kábíyèsí bẹ́ẹ̀ni kábíyèsí. ẹ̀yìn wọn ni bẹ́ẹ̀ni kábíyèsí ẹ̀mí wọn ni kábíyèsí. ó ṣe ìwé yàrá. bẹ́ẹ̀ni kábíyèsí. ìwọ náà sùn ó sùn. kábíyèsí. kò dẹ́ra rẹ̀. ẹ dákun kábíyèsí.

olúwa mi. ò ráyè mi báyìí bọ́rọ̀ òun mọ̀ ṣeré nù etí wo ni bá ní lọ àbúrò mi àbúrò mi tá a bí tá a bí lé mi ah! ká gbọ́ pé àbúrò mi tí wọ́n bí lé mi ni ó mọ̀ bá yà mí láṣepọ̀ ó tún wá bá aláṣepọ̀ ó lọ́ọ́ bà lé oyún ìyàwó ọba ẹ kàyéfì ìgbà mi á ti ṣerú ẹ̀ sí. olúwa mi kàyéfì ni ọ̀rọ̀ lágbára lélẹ̀ olúwa mi sẹ́yìn ò rò pé o lè ṣe pòun gangan olópinlẹ̀ oyún ni ah, bí o bá ṣe pòun olópinlẹ̀ oyún èyí ò mọ̀ bà lóyún olóyún. túbú ọmọ bẹ́ẹ̀ bá wá dàgbà nísìnyí àwa yóò mọ fojú ọmọ bá wò wọn wàá fi irú rẹ̀ jọba ìlú ò máa rí bákan bákan wọn wàá pẹ̀lú òtòrò. a ní fojú ọmọ bẹ́ẹ̀ jọba kí ló tóró bí. ibi tó sú mi sí nù ó tọ́jú sú mi o. olúwa mi ṣe rọrọ pé ó ti àbá lóyún ìyẹn ti àwa lè bí ọ̀rọ̀ Adékúnlé. Adékúnlé àbúrò mi. bẹ́ẹ̀ni olúwa mi. Hmm ẹ máa Adékúnlé pa alágídí ni o. alágídí ni. Adékúnlé mọ̀ lè dé lọ́sọ̀kan òru kan kó pò ń lò lọ́mọ òun fẹ́ gbọmọ òun. kò ní lè ṣe yẹn nítorí pé èmi mo lọ́mọ ó mọ̀ pé èmi mo lóyún ó sábà lóyún ìyàwó mi ni èmi mo lọ́mọ ọmọ ìṣọmọ àlè àmọ́ ó sábà lé ní. kábíyèsí ẹ̀yin lẹ́yìn rò bá wọn ó lè ṣe o eh. ẹ jẹ́ tètè wá nǹkan ṣe sí o kékeré láti pẹ̀ka àkókò o. Eh, eh, ààrẹ ó dà òun pariwo ká wá nǹkan ṣe ká wá nǹkan ṣe kí ni nǹkan ọ̀hún tá a fẹ́ ṣe gan-an. olúwa bẹ dápa. ká ṣe kí ká pa ààrẹ ẹ̀mí èèyàn ò tiẹ̀ wá jẹ́ nǹkan lójú rẹ pípapípa náà wà ní gbogbo ọ̀rọ̀ kan ni ó mọ̀ pé wọn ò lẹ́mìí ká pààyàn ó mọ̀ jẹ́ ká pa ẹ ò ṣe bá mi wọ́nà mí ìta lé gbégbá ìjókòó pa lọ tá a bá gbà láwọ̀ jẹ̀ ńkọ́ a sì lè kúrò láàrin ìlú. ààrẹ ìmọ̀ràn tó mú wá yìí ó sunwọ̀n púpọ̀ ó dáa tó bẹ́ẹ̀ gẹ́ àmọ́ mo fẹ́ kó rántí pé adékúnlé tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí aríran ni ó sì lágbára tó bẹ́ẹ̀ gẹ́ ṣé ẹni tó wá nírú agbára òun ṣé irú àṣàsí kéékèèké a máa wọlé sírú wọn lára ni olúwa mi. ààrẹ. ẹyẹ fi irú lẹ́fẹ̀ẹ́ mi ẹ̀ ń ká ju nǹkan lọ sẹ́yìn ọmọ pébi tẹ nìkan pín sí ibẹ̀ ń tẹ́ lómi ti bẹ̀rẹ̀ ni olúwa mi ti ń bá kọlù tí ń bá kàn lára ó di gbére kárin késekése gbére nu kàárí wòsàn ti fi jáde tẹ́mi kankan fi jáde láyé. ẹ fi irú lẹ́fẹ̀ẹ́ mi àṣírí ńlá tí mo fi lé ààrẹ lọ́wọ́ nù o àṣírí yìí ni ààrẹ fẹ́ fi dè mí mọ́lẹ̀ òun ni ìtumọ̀ àròkọ tó mú wá pé kí n fìlú sílẹ̀. ó mà ga ọ. ebe wa ni àbúrò mi ọ̀hún ọ wà báyẹn o o kò làákàyè. láti ìgbà tí àbúrò mi ti kúrò nílùú mhm. èmi ò mọbi tó lọ tòun tẹ̀tẹ̀ lára wọn ò mọbi tó ń gbé wọn ò gbúrú rẹ̀ títí dọjọ́ ènìyàn. kama máa tẹ o. ayé. Ah èèyàn ò sí mọ́ ayédèké babaláwo mi sọ fún mi ó ní mọ́ gbẹ́kẹ̀ lónìyàn ó ní kí n mọ́ gbára lé wọn láì mọ̀ pé ibi tí wọn ó gbà yọ sí mi rè hmm. mo finú wínú mo wá jẹ́wọ́. Hmm. hmm ke kí mm-hmm. ká máa ṣe ká máa ṣe ọmọ mi mm-hmm. kò sí ṣíṣe kò sáì ṣe mm-hmm. ọ̀kan ṣoṣo lẹ̀mí tí Olódùmarè fún wa mo sì fẹ́ kó o dáàbò bo ẹ̀mí ara rẹ ó wù mí kó o sásálà fún ẹ̀mí ara rẹ kó o sá kúrò nílùú yìí kó o mọ gbàgbé òdì kejì lọ. ìdí rèé nítorí pé àwọn ọ̀bàyéjẹ́ èèyàn tí wọ́n pa ẹ̀gbọ́n rẹ̀ hmm. wọ́n ṣì ń bẹ láyé hmm. wọ́n ń bẹ nípò ó ṣeé ṣe kí wọ́n tún máa gbèrò láti pa ọ́. Ah. Ah. tí mo bá fi hmm, ìfẹ́ kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀yin àti ọlọ́rẹ̀ tí ń bá lọ. kò sí ohun tí yóò ṣẹlẹ̀ sí wa olúwa ń bẹ pẹ̀lú wa àmọ́ ìwọ sàsálà fẹ́mi rẹ kí ìwọ ọmọ lọ kó o fà wá sílẹ̀. ṣé kẹrẹ ní ní fìní àbí àṣà tó ń bọ̀ rárá o. Ah. bó bá ti yá kì í pẹ́ mọ́ béèyàn bá pẹ́ lórí mi èsìkéṣe hmm. àmọ́ bá ní níbẹ̀ àti wípé bó o bá ní kó o mọ́ ọ dira kó o tó lọ ṣé o mọ̀ pé bó o bá di ẹrù dání àbáṣọ ló gbé kápá àwọn ìlú ò fura sí ọ wípé ò ń sá lọ nílùú mo ò sì fẹ́ kẹ́nikẹ́ni ọmọ mo fẹ́ kó o gbéra kó o mọ́ ọ lọ báyìí ní kíá kíá kíá. làbàkẹ́ ah kí ló wá dé tí ọ̀rọ̀ mi wá dé tó bá wọn lọ́dọ̀ rẹ̀ kí mo fi sí ọ gan-an náà mo ní mo fẹ́ fẹ́ ọ ọ̀pọ̀ ọ̀dẹ̀ fẹ́ mi làbàkẹ́ mo mọ̀ fẹ́ fẹ́ ọ ṣàyà gan-an ni táàjọ máa ṣọlá láàrin ìlú tá a sì mọ̀ jọ ṣọlá nínú àgbàlá mi ni. Hmm. ààrẹ ẹ jọ̀ọ́ ẹ yọ̀ǹda mi n ò lè fẹ́ yín kàkà kí n fẹ́ yín n ò máa kúkú fẹ́ gbọ́n mi. ah ó burú tó báwọn ni àbẹ́mi mo burú tó báwọn ọmọ fẹ́ gbọ́n rẹ̀ a jẹ́ pé bẹ́gbọ̀n rẹ ti ń ra ọmọ abẹ́ ti ń ra ọmọ abẹ́ òun ó gbádùn mọ́ ọ̀nà òun. kì í ṣe pé ó dùn mọ́ mi àmọ́ n ò fẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ sí ìyá Fọláṣadé kó ṣẹlẹ̀ sí mi náà ni nítorí pé gbogbo ìlú wa yìí ló mọ orí ikú tó pa ìyá Fọláṣadé. ó dáa ò irú rẹ̀ ò lè ṣẹlẹ̀ sí ọ tọ́ ọ̀bà sísá sí lọ́sẹ̀. ṣé o rí. kóbìnrin mọ́ ìyáálé sí lápá ń tèmi ṣé o gbọ́ kó lè ṣẹlẹ̀ sí ọ mo nífẹ̀ẹ́ rẹ̀ kò sí tí n sì lè ṣe fún ọ bọ́bá ilé gbà sí fún ọ. ọkùnrin rẹ̀ balẹ̀ ṣé o gbọ́. lọ sí ibò tó o mọ bẹ̀rẹ̀ àwọn àwàdà rẹ̀ ọtí wá diẹ aráàdà lójú ẹ nù ni àní fẹ́ bàbá mi lórí oyè gbogbo ìlú ọwọ hmm. ní àwọn àwọn fẹ́ máa dá yẹn lọkàn ṣé ṣé èmi nìkan ni wọn máa gbé ọrin tí bàbá mi dá ni èyí náà ti ní kí n kúrò ní inú ìlú wa ò torí ọ̀nà hmm, òfin mi ní sáà táwa yẹn iyùn mọ̀ lé díẹ̀ ọ̀dà ńgbà ó bá kúrò nù hmm. níbo gan ló ń lọ. ṣé ẹ̀mí hmm. àìmọ̀ mọ ebi tí ó lọ àmọ́ hmm, ẹlẹ́dùá ẹ sọ ibi tí ń lọ fún mi. ó mọ̀ sẹ́rẹ̀ ọ̀dà àrẹ̀mọ̀ o bá wà lọ hmm. dákun mú fojú mi ọ̀nà. ojú. Hmm. Hmm. má sì pé o tó padà wá mú mi dákun. ẹ ẹ̀rọ ayé ojú ẹ̀ sí àná ọkàn balẹ̀ lọ́gàá ẹ̀rọ dùn wáyé kò ní ti wù ẹ̀rẹ́ pẹ́ wá mú wa àgbà ẹ̀rọ dùn wá ẹ̀rọ pẹ́ ẹ̀kọ́ ọ̀rẹ́ ṣàjẹ lọ́kùn yóò lè sọ fún mi kò nífẹ̀ẹ́ mi. méjì hmm? wọn náà mọ pé mo nífẹ̀ẹ́. yẹ ló tọ́. ó dà tó bá yẹ bó o ti fẹ́ ni mo nífẹ̀ẹ́ rẹ̀. nífẹ̀ẹ́ mi. ọ̀dùn mọ́ mi tí bá bẹ̀tẹ́lẹ̀ ti fìlú lẹ̀ pẹ̀lú náà nífẹ̀ẹ́. Sukun. Mo ní bẹ́ẹ̀ á ìgbẹ́ta. Ìlọgbà. Ìlọgbà bẹ́ẹ̀. Kábíyèsí aláṣẹ ìkejì òrìṣà. Hmm. Iṣẹ́ tẹ́ ẹ rán mi, mo ti jẹ́ o. Hmm. Àbọ̀ rẹ̀ náà mo ní wá wí fún yín. Ẹ̀jà ń bá kan. Kábíyèsí Ifá ní. Ni kí gbogbo rògbòdìyàn ìlú ìyó tó dá ọ dúró àfi tí ọba bá wàjà o. bẹ́ẹ̀ ni kábíyèsí àìjẹ́ bẹ́ẹ̀ kò sí bàbá ńlá ẹni tó lè dáwọ́ rògbòdìyàn yìí dúró nílùú àbòrú kò lẹ́bọ kò létùtù. fàyàlé kò lẹ́bọ kò létùtù. àfìgbà tí yìnyín adé kó bá mi po. ìyìn adé kí n dáríjì ọ́. ti dáríjì ẹ o olúwa ọba lọ́ba olùdáríjì èmi náà gbà pé kò sẹ́ni tó kọjá àṣìṣe mo ti dáríjì o àmọ́ mo kàn rántí ọ̀rọ̀ àwọn àgbà tí wọ́n sọ wípé èèyàn ogún ọdún amọ́ ọjọ́ ni lọ́wọ́ òòrá ṣìṣe ọjọ́ ohun tí wọ́n ṣe òun ló wá di wàhálà sí mi lọ́rùn báyìí. Hmm. gbogbo olúwa ní kí n fi orúkọ bàbá mi sílẹ̀ kí n wọ̀gbẹ́ láláì ṣàbẹ̀tẹ̀ gbogbo ẹni tí mo fàṣírí lé lọ́wọ́ ó bà mí lójú jẹ́. Hmm. gbogbo igi tá a fẹ̀yìntì ó fi gbogbo ara ṣẹ̀gùn ẹ̀yìn àpé ó fẹ́ni lójú ó fatá sẹ́nu. gbogbo ẹni tá a bá tún fẹ̀yìntì ó tún já láròká ẹ̀dá ta la wá mọ̀ tá à ń fojú jọ nílé ayé ọ̀rẹ́ wo la mọ̀ tá à ń sùn tì ẹ rí i pé ọ̀rọ̀ tí bá ń dùn oníkálukú àfi kó oníkálukú mọ́ bá orí ẹlẹ́dàá rẹ̀ sọ ni kéèyàn mọ́ gbẹ́kẹ̀lé èèyàn mọ́ Olódùmarè ọ̀rọ̀ mi jọ̀wọ́ rẹ̀ kábíyèsí ẹ wò ìmọ̀ràn tèmi rèé o kábíyèsí bí wọ́n bá ní wọn ò fẹ́ wa nínú ìlú yìí mọ́ ẹ jẹ́ àlọ́ọ̀lẹ̀ ẹ̀bùnmí ìkálọ̀ rèé tẹ̀dó síbi tó jìnnà bí wọ́n bá ní wọn ò fẹ́ wa ń lù ká sì lọ́bi tí wọ́n ti fẹ́ tiwa. Hmm. ìyọ̀n adé. kábíyèsí òdodo ń bẹ nínú àmọ̀ràn tó mú wá wọn ní bí wọn ò fẹ́ mí nílẹ̀ yìí wọn lọ sílẹ̀ ní ìtuntun lóòótọ́ lójú sọ́mọ̀ ń dúdú gbogbo lẹ̀ ń kún dàn ìdọ̀yìn bí káyé ó parẹ́ èmi náà gbà pé ayé ò ní parẹ́ àmọ́ irú ìmọ̀ràn tó mú wáyé fún mi lónìí sọ́la kí n fi rò ó bóyá nígbà tí ó bá fi di bí alẹ́ ọ̀la mo lè gbà bó ti wí ìpè ká kúrò ńlẹ̀ yìí ká gbalẹ̀ ní tuntun lọ. ẹ mọ wulẹ̀ ṣe yọnu mo ti rán àrẹ̀mú níṣẹ́ kan ah! àwọn ó lọ bá níbẹ̀ nígbà tá a bá ṣe tán tá a fẹ́ gbéra. kábíyèsí hmm ẹ bá sì ti wí fún mi tẹ́ ẹ̀ sì mọ bọ́rọ̀ ọmọ yìí ti jẹ́ ẹ mọ̀ pé àrẹ̀mú ojúkẹ̀pọ̀ ojúkan èrè ni lọ́dọ̀ mi. olórí fọkàn rẹ balẹ̀ mi bí mo mọ̀ pé ẹyin lójú mi làrẹ̀mú náà jẹ́ bákan náà kò séwu lóko àfi gèrè àparò fọkàn balẹ̀ fọkàn balẹ̀. ọlọ́mọdé àwò lágbá adé afájú tóbi tí ń ṣàyà gbọ́n ní ẹ̀kún wọ́n ní ó ká ilẹ̀ ẹ̀bọ ni kó yà wá ṣe ẹ wo jàgbà méjì láàrin bẹ́ẹ̀ eroko lálàlá eroko ẹ̀gbọ́n ọba tó jẹ́ ẹ̀. tọ́jú àtẹ̀yí tó jà délò wàdà dàgbò ọ̀jẹ̀ bí àwọn kan. Bye-bye. mo bá wí lónìí ọ̀rọ̀ ẹnu mi dáṣe wípé kí Olódùmarè ó tètè wá ṣiṣẹ́ ọwọ́ ẹ̀ gbogbo àwọn ìlẹ̀jẹ́ àwọn ọ̀bàyéjẹ́